ọpẹ́ fẹ́lẹ́dùà ọba adánimágbàgbé aláàbò ẹ̀dá tó tún dáàbò bo gbogbo wa tó tún mú wa pàdé ara wa lónìí ògo ni fún ọlọ́run lókè ọ̀run a dúpẹ́ lọ́wọ́ elédùà adẹ́dà ṣẹ̀dá tó mú mi máa sọ̀rọ̀ láti yìn tí ó sì mú kí ẹ̀yin náà máa gbọ́ mi ní ketekete níbi gbogbo tí ẹ wà ọ̀dẹ̀ òdùnbí mo lérò pé dáadáa lẹ wà bẹ́mi pàápàá ti wà níhìn-ín èmi akọ́mọlédè yín náà ni olúwagbémiga ọmọ babayẹmi mo tún kí yín káàbọ̀ sí ètò tòní. ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe ìyànfẹ́rẹ́ sí ìtumọ̀ àṣà àti ìyàtọ̀ láàrin àṣà pẹ̀lú ẹ̀sìn. E aṣàgbéyẹ̀wò ohun tí ojú tí a fi ń wo àṣà àtẹ̀sìn àti ojú tó yẹ kí a fi wò ó gan-an ní pàtó. A ti ṣẹnu dédé síbí lórí àṣà báhùn bó bá tún di ọ̀sẹ̀ mìíràn a ó tún mú àṣà yẹ̀wò. Ẹ jẹ́ kí a padà sí ibi ẹ̀kọ́ èdè wa níbi tí a bá dé bí ẹ kò bá gbàgbé. Ẹ̀kọ́ tí a kọ́ gbẹ̀yìn ni lórí ìró Kọ́nsọ́náǹtì tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ìsọ̀rí ìró méjì tó parapọ̀ di lẹ́tà tó wà nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lónìí, a fẹ́ ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ kan (tàbí kí n sọ wípé ìsọ̀rí kan) nínú ìṣẹ̀dá ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Níwọ̀n ìgbà tí a ti mọ ìró, ìró máa ń sopọ̀ láti di ọ̀rọ̀ ṣùgbọ́n kí èrò tó di ọ̀rọ̀ ó ní ohun kan tí ìró máa ń sopọ̀ láti dì ohun tí ìró ń sopọ̀ láti dì yìí òun ni èémí yóò gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo ìgbéjáde èémí lẹ́ẹ̀kan ṣoṣo yìí àsopọ̀ èémí ẹ̀ẹ̀kan ṣoṣo bí á ọ̀nà méjì àbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ló ń di ọ̀rọ̀ tí à ń sọ kí ni ohun tí à ń pè ní èémí yìí tàbí tí èémí ń gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo yìí òun ni à ń pè ní sílébù. Fún ìdí èyí lónìí a fẹ́ ṣe àgbéyẹ̀wò sílébù. Ohun tí ó fi pọn dandan kí a ṣe àgbéyẹ̀wò sílébù ṣáájú ká tó wọnú ìṣẹ̀dá ọ̀rọ̀ lọ sàn-án ni wípé bí ènìyàn bá ti mọ bí òun ti lè hun sílébù papọ̀, lẹ́yìn náà ni yóò kọ́ bí a ti ń hun sílébù papọ̀ di ọ̀rọ̀. gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé sílébù ni èègé ọ̀rọ̀ eléyìí tó kéré jùlọ tí èmi sì lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan sí sílébù ni ìdá tàbí èègé ọ̀rọ̀ tó kéré jùlọ eléyìí tí èmi lè gbé jáde ní ẹ̀ẹ̀kan ṣoṣo a tún lè sọ wípé. Sílébù ni ìdá tàbí ègé tó kéré jùlọ tí a lè dá fi ohùn pè tí a lè dá fi ohùn pè tí ó lè jáde nínú ohùn wa lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn tí a ti wá ṣe àgbéyẹ̀wò ìtumọ̀ sílébù, ẹ jẹ́ kí á wá lọ sí inú ìhun sílébù gan-an. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìhun sílébù, ọ̀nà mẹ́ta ni a lè pín ìhun sílébù sí. Ìhun sílébù ó lè jẹ́ oríṣi mẹ́ta. Àkọ́kọ́ ni ìhun sílébù tó jẹ́ ògédé fáwẹ́ẹ̀lì. Ògédé fáwẹ́ẹ̀lì ẹ má ti gbàgbé a ti kọ́ nípa fáwẹ́ẹ̀lì a e ẹ e, i o, ọ àti u ọn ẹn ń ọ́n àti ń. Ìhun sílébù kejì lè jẹ́ àpapọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. Àpapọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì fún àpẹẹrẹ, tí a bá mú b pẹ̀lú a yóò di bá sílébù kan nù bí pẹ̀lú họ yóò di bọ́ wí pẹ̀lú há yóò di wá sílébù kan nù wí pẹ̀lú hẹ́ yóò di wẹ́ mí pẹ̀lú họ yóò di mọ́ mí pẹ̀lú hí yóò di mí yí pẹ̀lú họ yóò di yọ́ tàbí yọ́ tàbí yọ̀ dí pẹ̀lú a yóò di dá lí pẹ̀lú họ yóò di lọ sílébù kan nù tí ó jẹ́ àsopọ̀ konsonanti àti fáwẹ́lì. Ìhun oríṣi sílébù kẹta ni ìhun tó jẹ́ kọ́nsọ́náǹtì aránmu asesílébù ní àti mí. Kí ni ó ṣẹlẹ̀ tí ìhun yìí tó fi dá dúró ni wípé fáwẹ́lì inú ọ̀rọ̀ la fi ń pín sílébù fáwẹ́lì inú ọ̀rọ̀ la fi ń pín sílébù àyàfi ọ̀rọ̀ tí ó bá ní ìró ní àti mí tó ń dá dúró ẹ jẹ́ kí n ṣàlàyé kó yé yín dáadáa ẹ mọ̀ pé mo ti sọ wípé a ní ìhun sílébù tó lè jẹ́ ògèdè fáwẹ́lì a ní èyí tó lè jẹ́ àsopọ̀ fáwẹ́lì àti kọ́ńsónáǹtì. ìkẹta ni èyí tó le ni asesílébù ní àti mí ẹ rí wípé kò síbi tá a ti sọ wípé a lè ní ògèdè kọ́ńsónáǹtì gẹ́gẹ́ bí sílébù èyí fi hàn dájú gbangba gbangba wípé sílébù tí kò bá ti ní fáwẹ́lì nínú kì í ṣe sílébù àyàfi tí sílébù náà bá jẹ́ àṣesílébù mí àti ní a ó ṣe àpẹẹrẹ náà tí ẹ̀yin náà ó sì gbọ́ wọn yékéyéké. ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ bíi ọ̀bọ ọ̀bọ ẹ rí wípé ẹ̀ẹ̀kan ni èmi gbé ọ jáde ni ọ jáde láti ẹnu mi ọ̀bọ bọ ọ̀bọ tí a bá fẹ́ pín sí sílébù bí mo ṣe gbé jáde họ sílébù kan nù tẹ bá wo họ ó jẹ́ ògèdè fáwẹ́lì bọ ìyún jẹ́ àsopọ̀ kọ́nsọ́nàǹtì àti fáwẹ́lì òun ni ó sopọ̀ sílébù méjì ló wá sopọ̀ tó wá di ọ̀rọ̀ tí à ń lò tó di ọ̀bọ àpẹẹrẹ mìíràn ni ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ ògèdè fáwẹ́lì bà àsopọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì fún fún fún pọ̀n. pọ́n ẹ rí i pé àwọn yìí ó jẹ́ àsopọ̀ kọ́nsọ́nàǹtì àti fáwẹ́lì àránmúpè àlá á ògèdè fáwẹ́lì lá àsopọ̀ kọ́nsọ́nàǹtì àti fáwẹ́lì wá lé wá lé wá wí àti yá àsopọ̀ consonant àti fáwẹ́lì lé lí àti yé àsopọ̀ consonant àti fáwẹ́lì kúnlé kúnlé kúnlé kíkẹ́ gbogbo àwọn yìí ẹ rí i pé sílébù ni wọ́n ìgbà tá a bá wá so wọ́n pọ̀ ni wọ́n ń di ọ̀rọ̀ kí kí àti hí fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì kíkẹ́ kẹ́ kí àti ẹ́ kọ́nsọ́náǹtì fáwẹ́lì kọ́nsọ́náǹtì fáwẹ́lì ó di kíkẹ́ òun ló di ọ̀rọ̀. ohun tí à ń gbìyànjú àti ṣàlàyé ni wípé bí a bá fẹ́ ṣẹ̀dá ọ̀rọ̀ a gbọ́dọ̀ ní òye sílébù láti mọ bí a ó ti ṣẹ̀dá ọ̀rọ̀ wa gan. sílébù rẹ nínú kó jẹ́ ògèdè fáwẹ́lì tàbí kó jẹ́ àsopọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì tàbí kó jẹ́ kọ́nsọ́nàǹtì àti sílébù mí àti ní àwọn ọ̀rọ̀ wo ló ní kọ́nsọ́nàǹtì àti sílébù mí àti ní òróǹbó òróǹbó o o ògèdè fáwẹ́lì ro fáwẹ́lì àti kọ́nsọ́nàǹtì hmm. àṣesílébù mí ni òróǹbó ẹ rí i wípé nígbà tí a fẹ́ pè á sọ pé òróǹbó mí níbẹ̀ òun náà dá dúró gba èémí la ṣe kà kún sílébù ó ń ṣiṣẹ́ sílébù níbẹ̀ òun nìkan òun nìkan mí àti ní nìkan ló lè dá dúró bí a ṣe sílébù nínú ọ̀rọ̀ o ro n bo o ro n bo adéhùnlé adéhùnlé yéwáhùndé ẹ rí i ń ń ó ń dá dúró ó ń sẹ́ èémí wa po à ń fi èémí gbé òun náà jáde ni. gbangba bí ǹbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a tún lè rí oríṣiríṣi ọ̀rọ̀ ẹ máa gbìyànjú láti pe àwọn ọ̀rọ̀ tẹ́yìn náà mọ̀ Adélékè sílébù ni èémí kan tó ń jáde ní sílébù kan rí i dájú ẹ má sì gbàgbé sílébù rẹ lè jẹ́ ògèdè fáwẹ́lì àsopọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì tàbí kó jẹ́ kọ́nsọ́náǹtì àṣesílébù mí tàbí ní. tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹ máa wò wọ́n apààlà sílébù ni fáwẹ́lì jẹ́ fáwẹ́lì àti ìró ohùn wa a ó ṣàlàyé dáadáa ní ẹ̀kọ́ tó ń bọ̀ nítorí pé orí fáwẹ́lì ni a máa ń fi àmì ohùn sí òun náà ni ìró ohùn wa máa ń bá jáde ìró ohùn yìí la fi ń pín sílébù fún àpẹẹrẹ ra orí a ni sílébù àkọ́kọ́ ti dúró nítorí pé ìró rẹ̀ ìró rẹ̀ la fi gbé la fi èémí gbé jáde rántí rán rí àti hán ìyẹn ni kọ́nsọ́nàǹtì àti fáwẹ́lì àránmúpè rán tí ó jẹ́ sílébù méjì. ẹ ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ bíi adédèjì adédèjì ẹ rí i pé sílébù mẹ́rin ló wà ń bẹ̀ orogún sílébù mẹ́ta ló wà níbẹ̀ orogún bí o ṣe pè é ló fi mọ̀ wípé bóyá kọ́nsọ́náǹtì ní tó wà lẹ́yìn ẹ mú gbàgbé mo sọ fún wa pé kọ́nsọ́náǹtì kì í gbẹ̀yìn ọ̀rọ̀ èyí ni pé gbogbo ọ̀rọ̀ tó bá ti rí tí ní bá ti gbẹ̀yìn rẹ̀ kì í ṣe kọ́nsọ́náǹtì ó ń dúró bíi fáwẹ́lì àránmúpè ni orógùn orogún oyún inú imú ikú ló gbẹ̀yìn àwọn yún ìyìn òpin ní tó gbẹ̀yìn rẹ̀ kò ṣiṣẹ́ kọ́nsọ́nàtì ó ń ṣiṣẹ́ fáwẹ́lì àránmúpè ni fún àpẹẹrẹ o yún ó ògèdè fáwẹ́lì yún kọ́nsọ́nàtì pẹ̀lú fáwẹ́lì àránmúpè òun ní sílébù tí o bá ti mọ bí o ti ń ṣe bí a ti ń ṣẹ̀dá sílébù yìí àpapọ̀ sílébù ni yóò ràn ọ́ lọ́wọ́ láti ṣẹ̀dá ọ̀rọ̀ ẹ jẹ́ ká gé e ní pété níbí lónìí a ó máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ níbi tí a ó ti ṣàlàyé tí fáwẹ́lì kan bá jẹ́ èyí fáwẹ́lì wo ni kò gbọ́dọ̀ gbẹ̀yìn rẹ̀ bí fáwẹ́lì kan bá bẹ̀rẹ̀ fáwẹ́lì wo ni ò gbẹ̀yìn bí fáwẹ́lì kan bá gbẹ̀yìn fáwẹ́lì wo ni ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ a ó tún kọ́yùn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó sì tún ṣe àgbéyẹ̀wò sílébù síwájú sí i ṣùgbọ́n ṣáájú àkókò náà ẹ̀yin pàápàá ẹ pín àwọn ọ̀rọ̀ tí ẹ ti máa ń ẹ máa pín wọn sí sílébù èyí tí ẹ bá ní tẹ bá ní kùdìẹ̀kudiẹ tàbí tẹ bá ń tí ó bá ń ṣe yín ní tí kò tí kò tẹ nílò ìrànlọ́wọ́ olùkọ́ sí tàbí tí ẹ fẹ́ ká fún yín ní àmọ̀ràn sí ẹ fi ṣọwọ́ sí mi ní gbogbo àwọn ibi tí mo ti máa ń tí mò ń lò ẹ lè bá mi pàdé ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ní babayemi samuel olúwàgbémiga tàbí kẹ lọ sí ojú ìwé mi ní facebook náà ní akọmọlédè olúwàgbémiga ẹ lè lọ sí instagram ní i at sambabs at sambabs sambabs underscore ho tàbí kẹ lọ sí twitter ìkànnì abẹ́yẹfò ní i at at i am sambabs ẹ dẹ̀ lè pè mí sórí zero eight one three six five six eight eight five one lórí whatsapp náà ẹ lè bá mi sọ̀rọ̀ lórí zero eight one three six five six eight eight five one káṣà má bàa parun ojúṣe èmi àtẹ̀yìn ni ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ wọn ò máa retí yín ìyókù di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára elédùà ẹ ṣeun ọ̀sẹ̀ rere lọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìbùkún ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ a ò ní táwọ́ ná ire gbogbo ni yóò máa jẹ́ tiwa ẹ má ṣe gbàgbé láti fi ìkànnì yìí ṣọwọ́ sí àwọn ọ̀rẹ́ yín tó wà nítòsí àtàwọn tó wà lókè òkun ẹ jẹ́ kí àwọn pàápàá kí wọ́n kọ́ èdè yorùbá kí wọ́n má ṣe gbàgbé èdè yorùbá wọn orúkọ mi ò yípadà olúwàgbémiga ọmọ bàbá yẹmi ó dìgbà kan náà